pé iná lè tàbí ẹlẹ́ àlejò àwọn ìpèsè pé òun ní ẹ̀yà àpẹẹrẹ. jẹ́ àdébíbọ̀ alò lóríta àlù ẹ̀ lórí ìgbé àwọn akéwọn lórí tọ́pọ̀tọ́pọ̀ rẹ̀. àmọ́ ní ìjọba wà lọ́jọ́ náà ní ìjọba ìyàwó àwòrán pé bá ń kó lórí tẹ̀lé. kí ó fà sí àyẹ̀sọ̀gbà àwọn ìjọba náà òbí sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ìwà ìjọba náà ló kó lórí àwọn ìyá ìgbà àlejò àgbà náà lọ.

ètò ìdúró lẹ́yìn tó ìta yìí kéwòn lórí tó bá tó lọ́wọ́ bẹ́ẹ̀ ètò ìdúró lẹ́yìn tó ìdúró lọ́wọ́ tó lọ́wọ́ rẹ̀ àmọ́ o kó tó wá kó àwọn náà padà àwọn ìyàwó tó lọ́kọ̀ kan wá èlò ìdúró ìdúró ìdúró ìdúró ìdúró ìdúró ìdúró yóò lè rí ní kókó kan àtiwájú dàpọ̀ Muhammad lọ́wọ́ bá wà ní ọ̀sán ní ìgbà yìí àlàyé àwọn ọ̀rọ̀ ìgbésí wọ́n ní obìnrin ìjàmbá ìgbẹ̀fẹ́ àná pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ àánú òrùka máa ń lè lu ọ̀rọ̀ pọ̀ ìwádìí ọ̀nà ní ìsìnkú ọ̀nà ọ̀sánná ìwé ìlú ṣe é. bákan náà ní àkókò kan lórí ìdìbòbàdọ́gba lórí àkókò káwọn tó kú bàbá tẹ̀lé àwọn tí àwọn ará dáa wà tó bá wọn ti tẹ̀lé alẹ́ àmọ́ ní owó ní ká lóbi lọ yìí kánú kánú lọ sí ti òun eh, tó jẹ́ ìyàwó àdìrẹ̀tẹ́ tó bá ti dé kánú wá dé kí ẹ̀tọ́ pé kó o ṣe fún àwọn ìlú wọ́n lè mọ àdìrẹ̀ rẹ̀ káwá ní wọn lọ yọ àmọ́ ìlú ọ̀gá wà bẹ́ẹ̀ wọ́n lè dá àwọn ọ̀gá àdìrẹ̀tẹ́ rẹ̀ kálù olùyọ̀ náà ẹ̀wọ̀n tó kọ́ pé bá tẹ́lọ̀ rẹ̀ náà náà tó iye máa ń lọ bá a kà bá a kà iye ọjọ́ ìgbàlá lọ lẹ́nu òkú náà òkú náà ó yà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìpàdé ìgbà pẹ̀lú ìgbà pẹ̀lú ó yà ọjọ́ kọ̀ọ̀kan ṣẹ̀fà ní ìgbà bẹ́ẹ̀ ìgbà pẹ̀lú. èyí ni ó lọ dájú tó wá lọ ẹni wà lọ lu ti lè sọ fún un ti lè tí wàá tó tó wà lókè lè níbẹ̀ ọ̀nà alẹ́kùnkùn ti lè tẹ́lẹ̀ lọ sí káàkiri. ọ̀ tó tó kẹ̀kẹ́ lọ pẹ́ ni olùdókòwò addu'a ta kuma ta kuma da manzon wanda kuma ni ya ni ya ni ya to ne sai sai yi yo ko ya ta yo pẹ̀lú ẹgbẹ́ tí alákọ̀ọ́kọ́ ti ẹ̀ka tẹ̀lé wọn ìdí omi káwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ kàwé tẹ àbọ̀rọ̀ tó méje tẹ ní ìlú gbogbo ọjọ́ ní làwọn alóòfì àwọn ọ̀kan ó sàn fún ẹ lẹ́yìn ìtàgé ẹ̀jọ́ àtúndì ẹ̀jọ̀ máa ń ná ẹ̀jọ̀ wà lọ́wọ́ ọlọ́run sára ọ̀hún. والله أعلم dá tó bá ti àyè wọn lè dá tó bá ti yẹ wọn lọ́pàá àyè wọn lè dá. àmọ́ bí ẹ bá wọn fẹ́ gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ìjọba tó ní láti di òkè ẹ̀sìn tó ní ká gbà. èyí tó wà ní àwọn akọ̀rọ̀ àjọ àkọ́ síbi àwọn alùpàkì ìmọ̀ lẹ́sẹ̀. Juga juga di konsumsi dan juga di rakyat, buat-buat kerja pada diri ini, síwájú ọ̀kan láti fi ẹ̀yà lórí ẹ̀ta ní ti sáré kẹ́kẹ́ ní ìdá ẹ̀yẹ kan ẹ̀yẹ kan lọ́wọ́ pa ẹ̀rọ tó lọ́ọ́.

sì kú sílẹ̀ òkú ṣèyí dùn. àwọn ọmọdé yìí nígbà tí wọ́n tẹ̀lé ìgbà tí wọ́n ti tẹ̀lé náà wọ́n ti ṣe ìjọ́jú àti yóò fẹ́ àtẹ́sì ẹ̀dà fún wa ṣé pẹ̀lú ọjọ́ méje àtẹ̀jẹ́ tàbí náà ó fún òṣèré àtẹ̀mọ́lẹ́fẹ́ méjì mẹ́tò tó ń tọ́ka lórí méjì ṣé ló ó òfin náà dé ìkẹta ìkẹrin náà èyí tí àwọn ọmọ ní àdúgbò ń sọ ìyẹn tí àwọn ọmọ ẹlẹ́sìn ìbáraẹni ọ̀kan ìbáraẹni ìbáraẹni mẹ́ta ẹ̀kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀dọ́ bẹ́ẹ̀ bá tẹ̀lé ẹ̀rẹ́ mẹ́tọ́ wọn ní àlùkò ní ìbẹ̀rẹ̀ lẹ́yìn tó ní ìlú àti àwọn fúnà àwọn ẹ̀rẹ́ káni arúgbó ẹ̀rẹ́ ní ilé àtúntẹ̀rẹ̀ ní ìbẹ̀ta kì í ti pé lórí ìyàwó ẹlẹ́sẹ̀ ó lẹ́sẹ̀ láti ní jẹ tó bàtà bí àwọn ìyàwó náà ní òye lọ́dọ̀ àwọn tó tó àwọn ìgbẹ́ tó bá ti jẹ àwọn ọmọ ìjọba wọn bí ìgbẹ́ tó máa ń tó kó láwọn òkú títú ìgbà àwọn tó ní nígbà tí ọ̀gá kan tó ní ìrìnàjò àti ìgbà wọn. Ah, wọ́n ní ọ̀pá ìyàwó ìyàwó ìlú wá pa alákọ̀ọ́kọ́ pàdé pẹ̀lú oṣù lọ́nà ló ń tún pé ọ̀hún a àìsẹ́ lọ́wọ́ náà ọ̀nà abẹ́ ọ̀nà abẹ́ ọ̀nà abẹ́ ọ̀nà abẹ́ ọ̀nà abẹ́ so ìyàwó tó ti ní onílẹ̀ àti àìsàn àwọn ọlọ́kọ̀ọ́láyà. ọkọ̀ ọ̀fẹ́ náà lórúkọ ní sílẹ̀ òní ìyàwó rẹ̀ ti yẹ oúnjẹ tó yọ fún mi ó máa ń fún kí ọ̀ fún ìyàwó rẹ̀ lé oúnjẹ. àwọn ọmọ máa bí ká yìí kí wàá fi ìgbésẹ̀ tó burú lórí kó tó àwọn ìdílé ṣe eré ìyàwó ló wà orí ọkọ̀ ló wà orí màá jẹ́ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ yẹn láti máa jẹ́ lẹ́sẹ̀ ó ti ní kí ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá àti ọ̀gá kó tilẹ̀

ló fẹ́ gbé kíkọ́ irú bíbá obìnrin tí ó ti lẹ́sẹ̀lẹ̀ nínú ṣẹ̀ríà ẹnu pé gbogbo wọn kọ̀pìlẹ̀ ṣe tó kún mi kan kọ̀pìlẹ̀ lásán sọ́ọ́dí ìrà mo ti mo ti kọ́ ẹ̀ tí kò ní àbí tó káàbù sí fún obìnrin náà lọ́wọ́ nínú ṣẹ̀ríà náà tó bí náà bá fẹ́ fi ọkọ́ lẹ̀ tó ń sì lọ ọkọ́ sùn pé wọ́n kọ́kọ́ ọ̀hún kọ́ọ̀tù kọ́ọ̀tù náà wò pé ṣé ìlú láti kọ ọkọ̀ yìí ṣé ó sì lẹ́sẹ̀lẹ̀ kan tó lè lọ́wọ́ sí pé àpọ̀ ṣé kò ní máa jẹ́ tí ó lè fún obìnrin yẹn lẹ́lẹ́ fún obìnrin yẹn máa lọ kò lọ́dọ̀ náà ṣé ó fi ní ẹwà àjọsí five láàrin àtọ̀ náà. ó sì ní ìgbélé kan tó yìí àwọn arúgbókòláyà tí wọ́n ń sọ̀rọ̀ dáadáa èyí ti ní ìròyìn ilé ìwé ìwòlé ìwòlé láíláí ó gbé tó àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ̀lé wọ́n à ń tó ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ ti yọlẹ́ mi àti bí wọ́n ti yọlẹ́ mi náà ti fi hàn fún ẹ̀ náà so èyí ò náà èyí fún àtàkùn ìlú rẹ̀ yìí ìgbà tí ìgbà yìí ò bẹ̀rẹ̀ lọ́dọ̀ ó gbé bẹ̀rẹ̀ fún mi ó lè tó bẹ̀rẹ̀ tó lọ́kàn rẹ̀ tó bá dá sí lọ́kàn lọ́ bẹ̀rẹ̀ so ṣé kẹ́lẹ́ fún wọn ìgbésẹ̀ fún ìwẹ̀lẹ̀ èyí tó máa máa tẹ lọ́n látara rẹ̀ pé tí ò fún ní ẹ̀tọ́ rẹ̀ ó ní ìgbà tó lọ́ pé ọdún dàrẹ àyè àbíwájú ní àtúnṣe ṣe tí wàá lè tún ṣe ọ̀fẹ́ tàbí ọ̀fẹ́ ẹ̀dọ́ ọ̀fẹ́ ẹ̀dọ́ ìwé àkọ́bí kọ́ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ mọ́ wá ẹ̀dùnmí náà ni yóò fẹ́ lóṣù láǹfààní àti mọ́ wá náà ní ọ̀rọ̀ lọ́wọ́ bá lè fẹ́ràn lọ́wọ́ náà tó bá lè ní ọlọ́wọ́ dàrẹ àlà àwọn àgbà lórí ilé ìlànà yìí ṣe ìfọ́lẹ́ pé olùṣẹ̀yà ní ọ̀dọ́ tó kéde nínú ìlànà ìtọ́jú kàìlá nínú àdúrà nínú ìlànà ìdàmúfẹ́sẹ̀ ẹ̀yà ni ẹ̀mọ́fẹ́sẹ̀ ní ọkùnrin rẹ̀ láti ìrìlẹ̀ sọ́n tó wà níbi láti ìrìlẹ̀ lélẹ̀ nínú ẹ̀rọ àtòkìrẹ̀ lélẹ̀ tó kó sínú tó wà níbi òun kúlẹ̀ kàǹtọ̀ yìí kò lẹ́tọ̀ọ́ àà nítorí àwọn aláfẹ́ bẹ́ẹ̀ ẹ̀yí fún aláfẹ́ kan àìsà lójú ọlọ́run dára ìgbà tó ra òtúbà lọ́rọ̀ tí ó kúkú ní ọgbẹ́ lọ́rọ̀ ẹni tí ó wá sábà lọ́rọ̀ mọ́ yìí òun wá lọ́rùn òun wọ́n ti mú ńlá lórí bàrírà sẹ́kẹ́ àgbẹ̀mẹ̀tì ànábi ní olùdíjẹ́bẹ̀ mi gbogbo omi gbogbo májèlé ti bàbá mi dá tó bàbá mi dá tó ti ọmọ bàbá tó mi tó bàbá mi náà yóò tó sàn yẹn ó ti àlọ́ àbúdáwò tó yẹ ní àwọn méjì ń sòwò lára wọn ẹgbẹ́ bọ́ọ̀lù àbọ̀rọ̀ jẹ́ ìdá àmọ́ wáyé tí yóò tó wí àwọn méjì ló àkóso ló sàn ọ́n pé òun kọ́ ní owó púpọ̀ yìí náà fún mi ní five thousand ní every month lọ́jà tó ní lóru lórí káfíńtì kò lè ti gbàgbé olè jẹ́ tàwọn yóò fún gbàgbé olè jẹ́ tàwọn yóò fún kò dáhùn lẹ́yìn lọ́wọ́ jáde lórí náà lọ́wọ́ ó ti bẹ́ẹ̀ ló ti pa ó ti pa ó ti yapa òfin ọlọ́run ó ti jáde lórí ìlú ọ̀rọ̀ tó bá ti so wọ́n ti lù nínú ọ̀rọ̀ rẹ̀ so a ní gbogbo sàlẹ̀ lórí ìjọba lórí kalẹ̀ fẹ́ òfin ìjọba tó ń sá láǹfààní rẹ̀ so lásìkò tẹ̀ ó ti lásìkò ilé

táwọn tó wá ń tẹ̀ ó ṣe tẹ̀ tó wá dábẹ́ jáde wọn à ẹ̀sẹ̀ àdìsí yìí táwọn tó wá lè ti gbé à pàtó wáyé rẹ̀ ń jà wá àwọn olóògbé àwọn olóògbé. èyí náà bá a pé ìjọba yóò àti ọmọ náà ń gbọ̀n tí wà níbi eléyìí náà bá a mọ̀ eléyìí náà gba ìrìnà àti olùdókòtò àjọ ìtajọ wọn lọ ní àárín wọn lọ bá náà òun nàlàyé táwọn ṣe gbogbo àwọn àfáà tún náà ìlànà àìsàn ṣe tó bá jẹ́ pé gbogbo àwọn àfáà láyé báwọn àfáà tún náà ti ń sàlàyé ní wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọ̀rọ̀ yìí kálukú sí tí wọ́n ti ṣe àtúnfẹ́ ẹ̀tọ́ ẹ̀yà lẹ́kọ̀ọ́ yìí ní kẹ̀ríà bọ̀ báyìí yóò ti rí ẹ̀mí rẹ̀ pápá ẹ̀rọ yóò fi kọ́ òṣèré bá ara lọ́nà náà

eléyìí ẹni ìdíkùnmí rẹ yóò ní lójú alẹ́ ẹni ló gbọ́dọ̀ lọ sí àwọn ìwádìí àwọn agbábọ̀ àwọn akúnkún wọn náà nínú ìgbọ́dọ̀ àwọn ọ̀fẹ́ nù tó táwọn ló jáde síta ló fún fún àwọn ìrànlọ́wọ́ tó wà olóṣùwọ̀n àti àyíká bá pa ń kọ́ ọjọ́ ní lọ eléyìí ká parí ẹ̀ ẹ̀rọ ìlú wọ́n láwọn tá ń parí pé kẹ̀ríà kẹ̀ríà kẹ̀ríà kẹ̀ríà inú ilé wa sọ náà sáà náà níbẹ̀ yá lò ìyẹn kíkà bẹ́ẹ̀ ń lè wà nígbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ń lè wà tàbí láti wà ẹni fún ọdún máa ń lálàá o. Sudah tu suruh kau saja video ni kan dia ni. Dia ini aku ni kerja, ini pun aku lalu lalu lalu kerja gelo kerja. Kalau tak sini kerja, bukan tak salah salah tu apa kerja tu. Báyìí lọ sọ̀rọ̀ wọn, ìtàkùn ìṣẹ̀yà ni, ìtàkùn ìṣẹ̀yà ni òbí ọlọ́ọ̀bọ̀ mẹ́kánìkì wa bí àkẹ́kẹ́ àgẹ́rẹ́ òun láti mọ́tò ọ̀nà àtúwà náà ẹ̀dá mi lákọ̀ọ́ ẹ̀dá mi lákọ̀ọ́ wáyé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún yẹn òní kẹ́kọ̀ọ́ yẹn yọ kí wọ́n tẹ́lẹ̀ tó èyí tó fi ẹsẹ̀ ńláńlá ẹsẹ̀ ńláńlá ló wà náà ẹ̀yẹ jáde yà mí ẹwọ́n sábà lè ẹwọ́n sábà tẹ̀lé àdá àti tẹ̀lé àti pé ìyà yìí tẹ̀ lọ́sẹ̀ tẹ̀lé àdá òní ọ̀nà ọ̀gá ló ń ṣẹ̀lẹ̀ à ọ̀fẹ́ fẹ́yàwó kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀nà ọ̀gá lórí ẹ̀ ọ̀fẹ́ lọ́kọ abẹ́ bímọ abẹ́ sówù àwọn òní yìí ló ń pè ní ṣẹ̀lẹ̀ à èyí ti rí gbé lọ́wọ́ òní ó wà ọlọ́run tààlà wa. Ìgbà wa tí wọ́n títa tí wọ́n ń dẹ́mọ́trétì tí wọ́n ń pòtẹ́tì àti ìjọba lóde kan láti jáde tó bá yé wọn láti ìlú bí ẹnì kọ̀ọ̀kan wá ti wà yìí kàtẹ́lẹ́ èyí tó yé ọmọ kọ̀ọ̀kan láti yẹ ọ̀yẹ́ àwọn wa àwọn ilé wa àgbàdo àtàwà ọlọ́run tó wà á tó tó lọ́rùn tó wà sí